Recently, in the series of videos posted by Koiki Media he fearlessly went to the Nigerian Army and other security agencies that include the Nigerian Police, the Nigerian Security, the Civil Defense Corps, and the Vigilantes on a rescue mission to Kishi, Oyo State, against Edmund's attacks. Oh, oh okay, right. There you go, right. Good afternoon, sir. Can we meet you your name, sir? Why are we here, sir? I'm here to come and support uh, my people because of the some kidnapper that they stopped them this Uh, so that's why I come to come and support uh, because I need to upset Nigeria army. The way we support uh, our people in this state, especially in the and uh, DC area. So that's why I come to come and support the Nigerian army to appreciate them, especially our vigilante people in Irepodo. Because especially our uh, people in Irepodo. Irepodo and Orolokun. Irepodo and Orolokun. Understand? Olonsobo. That's why I came here to come and support them because I don't want all this uh, eh, all the kidnapper people to take over our land from us. That's why I came here to come and support them. Cool which support do you what do you want the government to support? I want our government. Uh, I need to appreciate our government of our state, the General Secretary, for their support that they give our state uh, for, for, for our vigilante people in Erekodun and Orelope, because it do a lot of uh, support for our people. You understand? So I need to appreciate our government, but we need more support from the government for our people You understand? Safety. Uh, uh, all the governor of uh, Southwest, I need all their support. You understand? For our people to make them be, be happy to know that uh, the government is behind of them. I, I understand what I'm saying. To empower our local security. You understand? To make them be good. So, what do you want to say on this Amatekun that they say people should be uh, should be going online to go and do some registrations? Mm, about that, the, uh, about the Amatekun of that registration, uh, uh, we want the government uh, to, to, to, to support them because uh, immediately I entered this uh, booth, uh, I'm not happy. You understand? All the our farmers run for these people leave their tomato, leave their yam, leave their cassava, leave many things. Run for, for, for their life. You understand? So we want our government to, to, to, uh, to empower them, to conquer all the uh, kidnap people, all the, to flush them out in this state, especially in this bush, in this Kisi area. Your name? So, my name is Sunday Adeyemo, aka Sunday Igboho. Thank you so much. That's Ẹ jẹ́ fàmí sókè. weiß, Right, 行きます。で、食べてください。あ、まあ。Thank you. Oh ni ẹ̀gbá rìpọ̀tì. ó wà òkè báyìí Good afternoon, sir. Can we meet you your name, sir? My name is Sunday Why are we here, sir? I'm here to come and support uh, my people because of the some kidnapper that they stopped them. this people uh, is in so that's why I come to come and support uh, because I need to the Nigeria army and the way we support uh, our people in this state, especially in the and uh, the sea area. So that's why I come to come and support the Nigerian army to appreciate them, especially our vigilante people in Irepodo. Most especially our uh, vigilante people in Irepodo. Irepodo and Ololokun. Irepodo and Ololokun. Understand? Ololokun. That's why I came here to come and support them because I don't want all, this, uh, all the kidnapper people to take over our land from us. That's why I came out to support Which support do you do you want the government to support? Uh, I want our government, uh, I need to appreciate our government of our state, the General secretary, for their support that they give our state, uh, for, for, for our vigilante people in Erekodun and Orelope, because it drew a lot of uh, support for our people, you understand? So I need to appreciate our government, but we need more support from the government for our people You understand? Safety. Uh, uh, all the governor of uh, Southwest, I need all their support. You understand? For our people to make them be, be happy to know that uh, the government is behind of them. That's, I, I understand what I'm saying. To empower our local security. You understand? To make them be good. So, what do you want to say on this Amotekun that they say people should be uh, should be going online to go and do some registrations? Mm, about that, the, uh, about the Amotekun of that registration, uh, uh, we want the government uh, to, to, to, to support them because uh, immediately I entered this uh, booth, uh, I'm not happy. You understand? All the our farmers run for these people leave their tomato, leave their yam, leave their cassava, leave many things. Run for, for, for their life. You understand? So we want our government to, to, to, uh, to empower them, to conquer all the uh, kidnap people, all the, to flush them out in this state, especially in this bush, in this Kisi area. Your name? So, my name is Sunday Adeyemo, aka Sunday Igboho baba gbọ́dọ̀ mi bíi méjì mélòó lẹ fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ pàápàá jùlọ ohun tí ẹ kò láti aago márùn-ún ìrọ̀lẹ́ àná títí di wákàtí. ìjọ tí mo bá àwọn ọmọ Yorùbá sọ ni pé a wa lọ́kàn kámọ̀ jẹ́ káwọn fúlàní ẹ̀sìn mọ̀ kí wọ́n tẹ̀kọ̀ fa gbogbo ilẹ̀ bàbá lọ́wọ́ wa ọ̀nà láti dúpẹ́ lọ́wọ́ àwọn fìgìláńtì tìsí ìyẹn ká dúpẹ́ lọ́wọ́ nàìjíríà mi gidigidi gan ìwọ́ oríṣi láti bí ọjọ́ tó ti wà ń bí tán ti ṣiṣẹ́ bàbá náà láti fọ́ kún un. látùgbà náà láti wà ń lu yàrá ìkókò yìí sí rárá á láti dúpẹ́ gidigidi lọ́wọ́ nàìjíríà mi so fún ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn fìgìláńtì wa ní tìsí láti gbà wálẹ̀ lọ́wọ́ àwọn fúlàní ẹ̀sìn tó ń sọ̀kan bàbá tó ń rògbòn tó ń kidnap wọn lù wá so àdẹ̀gbọ́n láti yin àwọn fìlàntè kì í sí kìtìkìtì pẹ̀lú gbogbo rẹ́kọ̀dù local government pẹ̀lú gbogbo ìdè àmẹ́fà àdúpẹ́ lọ́wọ́ alága wa local government wa so káde dúpẹ́ lọ́wọ́ gọ́vnà uh, Ọ̀yọ́ state ìgbìmọ̀ olùsèlú Makinde fún support àwọn ẹ̀rọ support àwọn fìlàntè wa ní rẹ́kọ̀dù láti láṣeyọrí láti lè lé gbogbo àwọn fúlàní ẹ̀sìn ẹ̀tọ́ ìrẹ́pọ̀ ìyàwó fúlàní ìrẹ́pọ̀ tó tọ́ ń ti jàǹbá fáwọn èèyàn yìí a ní dúpẹ́ bí mo fẹ́ kí gbogbo ọmọ lẹ́yìn bá pátápátá kárò jire káyìn àwọn fìjìláńtì ìrẹ́pọ̀ tó gan ni o wọ́n sì sẹ́yìn ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ kádúpẹ́ lọ wọn gidigidi kádẹ̀ kí kábíyèsí wa ìbá òkè sí ó sọpọ́tì tiwọn náà lórí àṣeyọrí eh, àṣeyọrí iṣẹ́ eh, gidigidi táwọn fìjìláńtì ìrẹ́pọ̀ ṣe lórí àwọn fúlàní ẹ̀sìmàn yìí torí pé náà bá débẹ̀ ló mọ̀ àwọn tá a wọnú gbòǹdì la mọ iṣẹ́ tí a mọ ti ń ṣẹlẹ̀ ń agbọ́dọ̀ yìn wọ́n ká yìn wọ́n ká dẹ̀ gbósùbà fún wọn láti lè jẹ́ pé kí orí ẹni tó yorùbá ní pé kúṣẹ́ òun ní móríyá kúṣẹ́ ní móríyá o gbogbo àwọn ọmọ yorùbá ẹja ṣe ara lọ́kàn o ẹ mọ̀ jẹ́ káwọn fúlàní ẹ̀sùn yìí kan gbẹ̀rẹ̀ bàbá lọ́wọ́ o this is our land ilẹ̀ bàbá alẹ́lẹ́ náà fẹ́ ká jókòó ká mọ sọ pé kíní kan ṣe kẹ́nìkan wá dé láti ibì kan kó wá máa tó wáyé pé ìlú wọn náà ti ń ṣe kọ̀ọ̀kan wa bọ̀ nílẹ̀ bàbá wa lórí ilẹ̀ bàbá wa ànífà ìgbàrú ẹ ànífà ìgbàrú ẹ rárá kò sí ń tọ́jọ́ àǹgá ti jáde gbogbo ẹ jìgìrì ká gbọ́ wọnú gbó tira wa ká mọ́ fàyè irú ẹ lẹ̀ so adúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin fún Vigilante Record dùn gidigidi gan ọlọ́run ò ní jẹ́ kí ojú tì yín nígbà tí eh, oṣù yẹn bá jiná tọ́lọ̀ bá ṣe tí gbogbo nǹkan bá rí bá ṣe kó dafẹ́ kó kò ní wá ẹnì kankan wá tì àdẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà mi wa tí wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ torí láti wá kojú Fúlàní tí ń gbé bọ burúkú lọ́wọ́ kò í ṣe o aláti dúpẹ́ lọ́wọ́ àwọn àmì Nàìjíríà mi náà dáadáa káyìn wọn tí wọ́n tẹ̀lé wa tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ àwọn náà ṣiṣẹ́ but gbogbo nǹkan láyé tọlọ́run ni because èyí tẹ fẹ̀mí ìbọn tẹ̀yìn gbé lọ tí ìbáyìí pé tọ́lọ́ bá gbà fún pẹ̀lú ìbọn táwọn fúlàní yẹn gbé mọ́ ibò ibò náà lájọ rí yẹn tán gbé lọ́wọ́ yẹn so yìí sì ni aláti kọ́lọ́mọ́jẹmi yóò bọ́ báyìí kọ́lọ́mọ́jẹmi yóò gùn ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ yín ẹni ẹlẹ́ni kò ní jẹsẹ́ yín iṣẹ́ tẹ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ iṣẹ́ tẹ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín gan o adúpẹ́ o torí pé tí ọba sẹ́yìn ohun táwọn wí kọ́ láàmà wí ojú títí yorùbá ń bì báyìí náà tí ìbáyìí kọ́lọ́ ń gbèrú yín dìde tẹ́lẹ̀ àjẹpẹ́ gbó lọ́wọ́ ẹnìkankan láì gba nǹkan lọ́wọ́ ẹnìkankan èmi náà tí mo dé ra tí mo wá mi gbà kọ́bọ̀ lọ ẹnìkankan ẹnìkankan kò lè jáde kó ló ń fún mi lówó àbó ń fún mi tẹ́ ń kọ́bọ̀ mo wo pédu mo fẹ̀mí ara mi lẹ̀ fọmọ yorùbá ni ojú ògbọ́dọ̀ ti yorùbá bẹ́ẹ̀ ni ẹ sì fẹ̀mí ara lẹ̀ tẹ́fi tọ́lọ̀ fi lò yín láti kápá àwọn fúlàní wọn ìbúkú wọn yìí sọlọ́wọ́n ní jójó tì ìṣẹ́ lẹ́nu ọ̀dẹ̀ tó ní jẹsẹ̀ mo dúpẹ́ lọ bàbá kọ̀mándà wa ẹ̀ ní jábọ́ láíláí ẹ̀ kó wájẹ pẹ́pẹ́pẹ́pẹ́ bàbá amúkòkò ẹ̀ kó wájẹ pẹ́pẹ́pẹ́ láti ọlọ́run ẹ̀ ní já síwájú tí ẹ̀yin ni adarí wa ní rẹ́kọ̀dù ń bí ẹ̀yin lọ́lọ́run lò tó ẹ̀yin kan rìn báyìí ẹ̀yin kan rìn báyìí sọ̀rọ̀ àǹtí láti kápá àwọn fúlàní wọ̀nyí ẹ̀yin kú máa lójú nígbà tí sẹ́yìn sọ̀rọ̀ bá jiná ẹnìkan kò ní wá yín tì pẹ̀lú ògo Ọlọ́run mo mọ̀ pé ìtẹ́sẹ̀ yìí o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ inú ẹ̀ dùn torí pé orí ẹ̀ dẹ̀ yá orí gọ́vnà Ṣèyí Mákindé inú ẹ̀ dùn ọlọ́mọdé mi rè ọ bọ́ báyìí ọlọ́run jókòó àjẹpẹ́ mọ́dẹ́mọ́ pẹ́ láìpẹ́ láì jìnnà yọ ọ̀ràn ẹni sí yín gómìnà ọ̀ràn ẹni sí yín tí ó dúpẹ́ tí ó ṣe gàṣákì ọmọba lágbára ọlọ́run ẹni ẹlẹ́nu wa ní jẹsẹ́ yín gbogbo àti ọba arẹni sí yín ẹnìkan ànípẹ́ ẹnìkan ti kúnnu wa láṣẹ ọlọ́run èyí tẹ́ sí arẹ́fọ̀ ara yín gbàṣẹ́ yín lágbára ọlọ́run olùfẹ́ adúgbò lọ́wọ́ tiẹ̀ olùkọ́ adúgbò lọ́wọ́ Sunday Olúmọlẹ̀ ojú Sunday to Sunday ìfàlà.